الحمد لله الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أشهد أن لا إله إلا الله خالق السماوات والأرض وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله المبعوث بالهدى وبدين الحق صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله نينو أوانكم إليتم مؤمن mú إسلام mọ̀ pé ẹ̀sìn islam òun lọ́dọ̀ allahu rabbul alamin gbogbo ti islam téèyàn ń ṣe lórúkọ pọ́ńsẹ́sì òfútu fẹ́ tẹ ìbásíkò jẹ́ lásán ni nínú àwọn nǹkan tó mú àmọ́ bẹ́ẹ̀ wọn náà ní pé lára tó kọ̀ fún wa ọlọ́ àgbọ̀dọ̀ jẹ́wọ́ ọmọ ọmọ náà lẹ́nikẹ́ni tí bàbá rẹ̀ kú ṣáájú bàlágà gbogbo haram ni lórí àwa tá a bá kù láti jẹ owó yìí lọ́nà àìtọ́ àyàfi tó bá jẹ́ pé à ń bọ́mọ yìí mójútó owó yìí lọ́nà tí ó fi pọ̀ tí ó fi gbèrú sí i àwa ń mówó ṣe wa tá a ṣe lórí bówó yìí ti ṣe ń pọ̀ tá a sì mú ju ẹjọ́ mú lọ torí pòǹba àjọmọ òrukàn irú owó tá a bá mú báwọn òun yìí ṣe haram Islam ó tún ní ká dínà sí à ń ta tẹ́tẹ́ à ń fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí à ń fi wá owó lọ́nà pàǹtà tẹ́tẹ́ a gbọ́dọ̀ jìnnà sí i a rí i pé láyé wa tá a wà lónìí oríṣiríṣi ọ̀nà òun náà ní tẹ́tẹ́ fi wọlé tó àwọn èèyàn ìgbà míì ó lè jẹ́ pé wọn náà ń ta tẹ́tẹ́ tó fura pàápàá jùlọ gbọ́ ọ̀nà àwọn networking business wọn á ní kó o wá gba fọ́ọ̀mù tó bá ti gba fọ́ọ̀mù yẹn wọn náà ti darapọ̀ mọ́ wọn máa wá sí sàǹbá ní polówó ọjà wọn àbí sí àwọn yìí fáwọn èèyàn míì tí ọmọ gbogbo ẹni tí ọba ti wá mú wa ọmọ gba commission báyìí báyìí lórí mímú wa tó mú wa wá tẹ́tẹ́ ni wọ́n ń pelé yẹn lábẹ́ òfin ọlọ́run káràkátà ni eléyìí tó ṣe kọjá ìwọ nítorí pé aljahalatu wal gharar á wà nínú rẹ̀ ìyẹn ni kọjá òkùnkùn ni ewu sì tún wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni. a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ tí wọ́n ràn wá lọ́wọ́ láti lè máa bára wa sọ̀rọ̀ gborí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àìmọye oríṣiríṣi tẹ́tẹ́ wọn náà ni wọ́n gbé wọlé wá báwọn èèyàn táwọn èèyàn sì ń kópa ń tí wọn ò ní mọ̀ pé tẹ́tẹ́ làwọn ń ta ìgbà míì ẹlòmíì ó sì mọ̀ pé tẹ́tẹ́ ló ń ta tí ò ní bílà lè jọ pé promo kan lọ tó bá one thousand wàá tara rẹ̀ ten thousand tó bá charge hundred naira wàá tara rẹ̀ gba one thousand naira tẹ́tẹ́ lọ́ntàn léde kúkúrú gbogbo àwọn tẹ́tẹ́ báyẹn ọlọ́wọ́n bá ṣe léwọ̀ tẹ́tẹ́ máa ń ta agbára bọ́ọ̀lù oríṣiríṣi kìnnìkan bet kìnnìkan bet kìnnìkan bet islam ṣe gbogbo tẹ́tẹ́ léwọ̀ nínú tí islam tún ṣe léwọ̀ òun náà ni ká gbẹ́sẹ̀ tẹ dúkìá oní dúkìá mọ́lẹ̀ ike mo ti gba eléyìí ná kò sí nǹkan kan tí wọ́n tẹ̀yìn rẹ̀ jáde haram nírú rẹ̀ ìsìláàmù tún ṣe owó àbẹ̀tẹ́lẹ̀ gbígbà àti sísan rẹ̀ ìsìláàmù ṣe léèwọ̀ ìsìláàmù tún ṣe kájà nǹkan ní nǹkan gbàmọ́ lọ́wọ́ ó ṣe léèwọ̀ ká sì jẹ́wọ́ olówó lọ́nà tí ọ̀tọ̀ ìsìláàmù tún ṣe léèwọ̀ ìsìláàmù ó tún ṣe léèwọ̀ yìí pé ká dúkìá onídúkìá ká wá sanasi ká dáná ká bàjẹ́ pípé àwa la ṣe léyìí afẹ́fẹ́ hàn pé gbogbo nǹkan la fi jù ọ lọ ìwọ gẹ́gẹ́ bíi bàbá olórí bú ìyá òfò ọ̀dájú pé ní tó ṣe yẹn ìsìláàmù ṣe léèwọ̀ bákan islam ó lè gbọdọ̀ dín nǹkan àwọn èèyàn kù fún wa bó bá jẹ́ pé àwọn ọjà tà ní ẹ máa ń kó pé ẹ má dín kù rárá ẹ má dín kù rárá ẹ má dín kù rárá kò bá jẹ́ tó jẹ́ pé kóńgò ni wọ́n fi ń wà àbí kó tiẹ̀ jẹ́ kó sùn wọ́n ni wọ́n fi ń wà ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wá sílé wọ̀ ike kẹ́ dín nǹkan àwọn èèyàn kù fún wa. bákan islam gbogbo jàmbá oríṣiríṣi ọ̀nà tá a máa gbà ṣe jàmbá islam sílé wọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam oní man falaysa minna ẹnikẹ́ni ó bá jàǹbá wa kò lè jọ́kan nínú wa anabi sọ ọrọ yìí lọ́jọ́ nígbà tó lọ ni ọ̀rẹ́ nìkan tajà ọjà yìí wá jẹ ọjọ ń jẹ wọ́n kó ìtọ́da tọ́da wọ́n kó sókè anabi wa lọ wá rí i ètò wọn sàlẹ̀ yẹn wọ́n ti ń bàjẹ́ anabi anabi wa lè wọlé lẹ́yìn iwa anabi sọlọlọ alayhi wa sallam sébójú ti máa rí ni èyí tó tó pa ẹ̀kọ́ sókè sódà táwọn èèyàn fi rí kíkó bójú ti pálá tó kéde náà ni ọ̀pọ̀ àwọn anáta bá lọ ra apẹ̀rẹ̀ ọ̀sán níbi tí wọ́n ti ń ọgbà pé da tó ti ń jẹrà tó ti ń sèdín wọ́n kó sísàlẹ̀ nígbà tí ẹ fẹ́ ra gbọ̀n méjì wọ́n sì tètè so lẹ́nu wọn ò ní jẹ́ kẹ́ ìyẹ́wò finifini nígbà tẹ́yìn bá délé tẹ́ kó dàálẹ̀ ẹ̀yin ọmọ ẹ wá gbọ̀sán bẹ́ẹ̀ bá rí pé la hawla wala quwwata illa billah ọ̀sán tó ti jẹ́ra níyàtà fún yín lórúkọ ọ̀sán tó dáa nígbà míì nàbà làwọn ń ta àgbálùmọ̀ tí wọ́n kó sínú apẹ̀rẹ̀ ẹ̀yin ọmọ wa wò pé látòkè désàlẹ̀ apẹ̀rẹ̀ ọ̀nà làgbálùmọ̀ kún láì mọ̀ pé òṣùká ti ń bẹ nínú apẹ̀rẹ̀ ọkọ̀dá ìdajì bápẹ̀rẹ̀ ti ṣe ga tó nígbà tẹ bá ní wọn dà lẹ́bàá rí rondo ìyá apẹ̀rẹ̀ la ní ẹ̀dá kìí ṣe dájẹ́ apẹ̀rẹ̀ bá ṣe ti lù wa nù. la hawla wala quwwata illa billah anabi wa muhammad sallallahu alayhi wa sallam oní man ghashana falaysa minna alọ sukulu alọ léwe gbogbo náwó la ṣe kótó ti kó àwa náà ti graduate àwa náà ti gbàwé ẹ̀rí àti di ẹni tó ìwé yunifásitì àníwẹ̀ẹ́rì rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n sóníkálukú wa iná ìlà dìde láti sọ yìí pé wàá kà nẹ́kù tá a ṣe àwa la ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣe bá ṣe ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣe bá ṣe ni kọ́dà tó fi dé yunifásitì level ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wọ́ kọ́ ló ṣe bá ṣe ni so ẹja bẹ̀rù ọjọ́ kan yọ̀wò mọ́tòbílẹ̀ sarair ọjọ́ tó ṣe pé gbogbo ń ta gbé pamọ́ yọ̀ hàn ìwé ẹ̀rí adamẹ́yẹn ìwé ẹ̀rí adamẹ́yẹn làwọn afi ń ṣiṣẹ́ láàfin gbowó oṣù man ghashana falaysa minna ẹnikẹ́ni tó bá fi jàmbá wa kò lè jọ́ka nínú àwọn ọmọlẹ́yìn wa bẹ́ẹ̀ la nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọ táǹbà ń bẹ níbi tá a ti ń ṣe ìdánwò tẹnìkan tí wọ́n á ń sọ ìsì ìdánwò fáwọn kan nínú àwọn ẹlẹgbẹ́ wa ó yẹ ká yarí ká yarí kọjá yé yarí kó nítorí ọmọ pé ẹ̀dá ló ń ṣe ọ̀fẹ́ bá tiwa jẹ́ ni kí ni túmọ̀ gbogbo òwe tá ń kà kí ni túmọ̀ gbogbo yẹn títà ń gbà ọ̀wá ń sọ ìsì ìdánwò fáwọn kan bẹ́ẹ̀ náà ni tábà tí wàá gbàwé ẹ̀rí yẹn táwa ti mọ̀ pọ́nà jàǹbá la gba wíwá rí yẹn nítorí kọ́ mọ́ bá dìbà lẹ́jọ́ fún wa tó bá di lọ́la gbẹ́ni alukiyama yóò da púpọ̀ ike ká wá sẹ́mi máa ṣe eré tí ò ní ní ṣe pẹ̀lú wíwá rí yẹn torí manga ṣẹ́nà fẹ́lẹ́ ìsàmìnà nínú àwọn nǹkan tẹ́sí Islam tó tún kọ́ fún wa wọn náà ní ká yáwó olówó nígbà tá a ti mọ̀ ike afẹ́ yá àníṣán nítorí bá fẹ́ ṣe kúṣe tọ́lọ́pọ̀lọpọ̀ nítorí kó lè bá àrówó yín gbà ní tówó yín bá ti sí lọ́wọ́ tán ẹ rí i pé gbogbo ọ̀nà ni ọmọ wa láti lè tíjọ ṣẹlẹ̀ láàrin yín tíjà bá wa ṣẹlẹ̀ yọ ọmọ wa fi yé yín pé owó yẹn ò ní san o owó yẹn ò ní san gbogbo tó bá fẹ́ sí kó ṣe kọ́dà tó bá máa tó ṣe tó fi pàun kọ́ pàun àti pé pàpà gan ohun àti ẹ àwọn jọ kẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà ni ẹni wọ́n bá yáwọ́ náà àwọn méjèèjì náà pẹ̀ ní kejì wala hawla wala quwwata ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ọ̀daràn lẹ́sìn Islam pé o èèyàn abú pátápátá gbà lélẹ́yìn o amóore sùn ní ṣe lélẹ́yìn o oníkan ayọ olówó wọn yọ olówó wọn yọ olówó tán olóò ní sanwó ó tún ní kọ́nìsìn kọ́ lọ múra o nítorí pé tí ọba sọ̀rọ̀ ìwọ ọlọ́pàá nínú àwọn àwọn abú eléyìí jẹ́sìn Islam tó ti ní ká jìnnà sí wọn náà ní ká jẹ́wọ́ olówó lọ́nà tó ti pẹ́ni tó lówó inú rẹ̀ ò ní dùn sí i ṣebí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí àwọn òbí làwọn ọ̀dààmú gẹ́gẹ́ bí àdìsí kan tó wà nù sahih al-bukhari àtàwọn àtìrà mi pànàbí wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó lásìkò kan ń bọ̀ táwọn èèyàn ní dààmú nípa owó yòówù tó bá wọnú àpò wọn ibo lọ́gbàdé nú àpò wa wọn ò ní béèrè. àtòwò olówó àtòwò ẹni kọ́lọ́n máa fi kan wọ́n wá ní èyí tó jẹ́ òwe àti àṣà àwọn agbéwìrì kọ̀tọ́kìrò eléyìí ọwọ́ àánú ẹ̀jẹ̀ wa owó olówó má jẹ́ kó bọ́ sí àpò rẹ má jẹ́ kó dàpọ̀ mọ́wó rẹ àfi tó bá polówó yẹn yọnu sí tí o bá yọnu sí i a'udhu billahi minash shaitanir rajim <coughs> kí láǹfààní owó tá a gbà lónìí tọ́pọ̀ àwọn ọ̀dà di ọ̀ràn lé wa lórí lọ́la gbẹ̀ndẹ̀ al nínú nǹkan tẹ́sí Islam tó tún kọ̀ fún wa ó náà ní pé tá a bá lọ bẹ́ẹ̀ nìkan ṣìpẹ̀ ń bì kan àwa lọ bá ṣìpẹ̀ ọlọ́ọ̀ni kan gba ìpẹ́ wa wọ́n sì ṣe nǹkan tí ń fẹ́ fún ẹ gbọ́dọ̀ gbowó yà lórí rẹ̀ ẹ gbọ́dọ̀ gbowó ọ̀yà lórí ẹ̀ torí pé ẹ̀yin ẹsẹ̀ ń tẹ̀sẹ̀ nítorí ti Allah ẹ má fi sun pé ẹ fẹ́ gba nǹkan kan lọ́dọ̀ rẹ̀ ó wá lọ gbẹ́bùn wa ó ní bàbá ṣe oore fún ni ọpẹ́ làádú bíi toore pa àsìkò fún yàn kọ ẹni tí ẹ bá sìpẹ̀ fún ẹ sìpẹ̀ fún torí tọ́lọ́ ni ẹ má gba nǹkan lórí ẹ̀ nínú tẹ́sí Islam tó kọ̀ fún wa tá a fi mọ̀ pé Islam lọ́nà ẹ̀ ń tọ́ bá ti yàtọ̀ sí ìgbẹ́ lásán ni òun náà ni pé Islam kọ̀ fún wa á ní tẹ́bẹ́tọ́lì ìsìláàmù kọ̀ fún wa láti pé mi ò ní fẹ́ yàwó màá di bàbá dádúró ìyá dádúró mi ń fọkọ mi ń fẹ́ yàwó a'udhu billahi minash shaitani rajim kò sí nù lànà torí ẹ̀là nàbì sallallahu alayhi wa sallam ó ní an-nikahu sunnati faman ragiba an sunnati falaysa minni. kágbéyàwó ká ìlànà mi ni o ẹnikẹ́ni tó bá kọ ìlànà mi tó ní kò pé òun kò lè jọ́kan nínú ọmọlẹ́yìn mi torí di eléyìí náà lẹ́sẹ̀ rí tá a máa sin àwọn ọkùnrin téèyàn bá kàn dàgbà dànù tí ó fẹ́ yàwó á máa sìn lóríṣiríṣi ọ̀nà àwọn onífẹ́ yàwó ni kí ló dé kí ló ń tún retí olóhùn oníṣẹ́ lápá sọmọ kí bó ṣe máa sọ pé oníṣẹ́ lápá náà tó lọ kí ọmọ kan mọ́lẹ̀ tó fún lórí ayẹ tó bí máa lè fẹ́yàwó tọba ti pé hàn ọlẹ́ bá ń wáyàwó tọba ti wá ń wáyàwó gbogbo ìyàwó tá èwo ni ọ̀bọ ramu tí ọ̀bọ lẹ́jẹ̀ nígbà tí ìsìnkpẹ́jẹ dínkù lára rẹ̀ afẹ́fẹ́ jẹ sí. àkàràmọ́kùmọ́lá lẹ́bàá rí tómi ọmọ sọ pé àwọn ohun òṣìṣẹ́ sọ́bù ńlá mu à ṣé èsè pé wúrẹ́ bu ọ̀jẹ̀ torí ọ̀rọ̀ ti dójú àmì nu gbogbo ìtàn wá wá fún ọ ní ọ̀bọ láàmú ọ̀dájú pé àgùntàn bu ọ̀jẹ̀ rí lédè kúkúrú ìdílé òṣìṣẹ́ bẹ́ẹ̀ náà lọ́mọbìnrin ọkàn dàgbàdànù ilé bàbá rẹ̀ ọ̀nàṣẹ́ wọ́n tún halẹ̀ mọ́ wọn mọ́lé bàbá rẹ ilé bàbá tèmi mọ́ wáyé àpò kéésì o kéésì ọ̀rọ̀ kọ yí ọkùnrin gan ilé tiẹ̀ ń kọ́ lọ́sọ̀ fọkùnrin àti wàá pọ́ ọmọbìnrin pé ilé bàbá mi mọ́ wáyé ilé ọkọ rẹ lọ́yẹ kọ́ wa ilé ọkọ rẹ lọ́yẹ kọ́ wa torí ẹ̀ lọ́nà tàn nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam nù torí ọkọ rẹ kú o sì ti dàgbà lọ títí lọ́kọ mi o torí kọ́ máa lọ jẹ́ pé àwọn nìkan máa yọ wá dọ̀ rẹ̀ ẹ wá tó máa ṣe zina islam ṣe léwọ̀ lọ́kọ kó sinmi nínú tí islam tún kọ fún wa ó náà ní ká tẹra wa lọ́dà tẹra wa lọ́dà pé kíni islam ọgbà kéèyàn wa lọ tẹra rẹ̀ lọ́dà láì ṣàgbò gbígbẹ́ afẹ́ kó tóbi ni àti wọ́n bá wa tóbi kí ni wọ́n fi ọ ṣe bí àti èsì kọ́lọ́ ni máa pààyàn fún léyà bákan náà alẹ́ nìkan lọ́mọ ọ̀dọ̀ àwa lọ tẹ lọ́dà islam farama ìṣèkà fún ni ni kí lè fẹ́ tẹ̀ lọ́dà fún ìsìláàmù ọ̀farama nínú tí ìsìláàmù tó kọ́ wa ìsìláàmù ọgbà kẹfẹ́ ẹ̀gbọ́n àtàbúrò papọ̀ haram ìsìláàmù ọgbà káfẹ́ ẹ̀gbọ́n àtàbúrò lásìkò kan náà wọ́n jọ máa jẹ́yàwó fún wa lásìkò kan náà haram. ọlọ́ni wa an tajma'u bayna al-ukhtayni illa ma qad salaf nínú tá a tún ṣe léèwọ̀ fún yín ọmọ ìyá méjì papọ̀ àfi tẹ̀ ti ṣe ṣáájú kí ìsìláàmù ò tó dé ètò ti ṣáájú tí islam ò tó dé tó máa ń bẹ lọ́dọ̀ yín lẹ́yìn ìgbà tó fi ń sọ̀kalẹ̀ ó gbọ́dọ̀ tún wọn ká ọ̀kan ní ọ̀sẹ̀ kù kọ̀ọ̀kan máa lọ. ìbejì ni wọ́n wọ́n á láwọn ti dá mẹ́jẹ̀mú bí yorùbá lẹ́vù wípé ẹni tó bá fẹ́ nìkan ní ọ̀fẹ́ nìkejì tá ní mẹ́jẹ̀mú òfò islam ò fara mọ́ kọ́ ọ fẹ́ ọmọ ìyá méjì papọ̀ ẹ wá gbọ́ ọmọ ìyá tó lọ́wọ́ bá ń sọ ń bí ó lè jẹ́ bàbá wọn kan náà màmá wọn kan náà ó lè jẹ́ bàbá wọn nìkan lọ́jọ́ kan náà ó lè jẹ́ ìyá nìkan ló pa wọn pọ̀ bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ò gbọ́dọ̀ fẹ́ wọn papọ̀ haram ni lábẹ́ òfin ọlọ́run bákan náà ìsìláàmù tún ṣe léèwọ̀ wípé ẹ gbọ́dọ̀ fẹ́ obìnrin kan níyàwó kẹ wá gbé obìnrin míì le kó nítàn wọn jẹ́ àbúrò abẹ́gbọ́n bàbá rẹ̀ àbábúrò abẹ́gbọ́n màmá rẹ̀ ìsìláàmù ṣe léèwọ̀ anabi sallallahu alayhi wa sallam ọkọ fún wa láti fẹ́ obìnrin níyàwó káwá fẹ́ àbúrò màmá rẹ̀ abẹ́gbọ́n màmá rẹ̀ káfẹ́lé àbúrò bàbá rẹ̀ abẹ́gbọ́n bàbá rẹ̀ káfẹ́lé haram ni nítorí kíni torí yóò tú mọ̀lẹ́bí wọn ká yóò di ẹ mọ̀ pé àwọn obìnrin tó máa ń jà kò sí tí wọ́n fi búra wọn so wọ́n máa búra wọn gbogbo ní kálukú bá mọ̀ lálébù ẹnìkejì wọ́n fi búra wọn mọ̀lẹ́bí wọn fọ̀ torí rẹ̀ ìsìláàmù ọgbà káfẹ́ obìnrin kan lé obìnrin míì kí ẹnìkan nu wọn wá jẹ́ àbúrò abẹ́gbọ́n bàbá ẹnìkejì àbúrò abẹ́gbọ́n àyà ẹnìkejì haram ní lábẹ́ òfin ọlọ́run nínú ti islam tó tún kọ fún wa tá a gbọ́dọ̀ dènà sí táwa fi màá lọ́nà ntọ́ba ti yàtọ̀ sí kìí sọ̀nà òun náà ni màá fẹ́ ọmọ rẹ kí n lè fọ́ ọmọ tèmi náà fún ọ haram ní lábẹ́ òfin ọlọ́run ìpè jẹ́ àjọṣe pàṣípààrọ̀ èmi ọ̀fẹ́ ọmọ rẹ torí kémi náà lè fọmọ tèmi fún ọ sọdáàkì ò ní sí sọdáàkì tí ọba wà náà ni pé àti fọmọ pààrọ̀ ọmọ haramu ní lábẹ́ òfin Ọlọ́run àbí fọmọ tiẹ̀ káfi pààrọ̀ àbúrò tèmi haramu ní lábẹ́ òfin Ọlọ́run wọ́n ń pè ní nikahu shighar anabi muhammed sallallahu alayhi wa sallam ó lè wà ní. bẹ́ẹ̀ náà ni nínú àwọn nǹkan tí ìsìláàmù tún kọ̀ fún wa ó náà ní nikahul mut'ah káfẹ́yàwó pẹ̀lú dé títí dìgbà báyìí iná ni igi yóò jó tán láì jẹ́ káàdì pé mo fẹ́ yàwó yìí o oṣù mẹ́fà ni oṣù kan ni ọ̀sẹ̀ kan ni ọdún kan ni haram ni lábòfin ọlọ́run a máa fẹ́ yàwó pẹ̀lú ẹ̀mí pé àjọ máa bẹ títí láéláé ni ikú ni ọ yàwó àmọ́ ká wá fẹ́ yàwó pẹ̀lú déètì nígbà tí èsì sẹ kọ́ngílá wípé bàbá yìí ni ìnìgbéyàwó yìí ó jó tán ọlọ́mọdé ẹnikẹ́ni tó bá fẹ́ yàwó bẹ́ẹ̀ ó ti ta kòfin ọlọ́run ọba wa á tù wọn ká irú rẹ̀ òun náà ni ìlànà àwọn ṣíà àwọn ẹni tó ṣe pé wọ́n ṣìnà ìlànà tiwọn tó máa fífa àwọn ọmọ ọ̀dọ́ ike kí wọ́n wá darapọ̀ mọ́ àwọn òun náà ni nìka mùtà gbígbá yìí ń bẹ lọ́dọ̀ ta wọn láti fẹ́ yàwó dìgbà kan kọ́ni ò lè fẹ́ fúnjọ́ kan ò lè fẹ́ fọ́sẹ̀ kan ò lè fẹ́ fóṣù kan ò lè fẹ́ jù bẹ́ẹ̀ lọ so àwọn ọmọ tára wọn gbé pépé pé àwọn fẹ́ ṣe zìnà ọ̀nà sílẹ̀ fáwọn bẹ́ẹ̀ o so ìdínú tó fi jẹ́ pé lọ́dọ̀ àwọn ọ̀daràn wọn yẹn làwọn ti máa ń ṣe tí wọ́n ń pè ní nikahul muta ẹ̀sìn sáàmù sílé wọ̀ nikahul muta yẹn wọ́n wàá sọ jáde nínú ìgbà tí wọ́n máa ń so yìgì pé yìgì yóò yóò máa ṣiṣẹ́ títí ìgbà báyìí tí gbàǹbá ti pé kálukọ́ kan lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni kò bùkátà kọ̀ sílẹ̀ ẹ̀ ti túká ẹ̀ ti túká náà nù ìsìláàmù ọ̀farama lábẹ́bẹ́ ìsìláàmù tún farama pé ọfẹ́ ọmọbìnrin òtún obìnrin wọn wá ń so igi nígbà wọ́n ń so igi yẹn wọ́n wá ní ike ẹ máa yọ ẹ máa dunu o èmi ìní fẹ́ ọmọ yìí dọdún kan lọ kan bá ti pé wọn ní Islam haram ìlẹ́lẹ́wọ̀n tọ́lọ̀ ń mà pé tó ń rò rẹ ni àníjẹ́ yẹn ó so tó bá kú dẹ̀dẹ̀ tó kù akàn tí wọ́n so ìjàmbá ńlá lélẹ́yìn tọ́lọ̀ ń bá padà kọ́pẹ́ kọ́ra yín ajẹ́ pé ṣẹlẹ̀ lọ́sẹlẹ̀ ńlọ bí kẹ́ ẹ má lè jọ wà má àmọ́ pé mo kú ti mọ̀ tẹ́lẹ̀ náà mo ti ní lérò orí mi pé kò ní jù bàbá yìí náà lọ tí igi tètè tú fò eléyìí ò sínú kó ọ̀rẹ́ rẹ o Islam ń eléyìí jẹba àwọn bákan náà nínú ti islam tọkọ fún wa òun náà ní pé haramu ni lórí ẹ̀yin ọkọ láti máa bá àwọn ìyàwó yín lò gbára ihò bí tí wọ́n ń gbá ayé àgbẹ́ haramu ni lábẹ́ òfin ọlọ́run ẹnìkan kan gbọ́dọ̀ dánwò tí wọ́n bá dánwò èèyàn dandan èèyàn dáràn nítorí pé irun táwọn èèyàn anábì lò aleyhi salam tí wọ́n máa ń ṣe láàrin ara wọn nu ọkùnrin sọkùnrin wọ́n máa kìdí bọ́ bí tí ẹnìkejì wọ́n ń gbá ayé àgbẹ́ haram tọba wa jẹ pé ìyàwó rẹ ni haram ọ gbọ́dọ̀ kìdí rẹ gbọ bọ inú hò tí ń gba ayàgbẹ rárárárá àmọ́ náà wọn bá gbà fún ọ pé o lè bá ìyàwó rẹ lò gbá wájú o lè bá lò gbẹ̀yìn o lè bá lò gbẹ̀gbẹ́ ọba àbá lò nídùú ọba àbá lò nídọ̀bálẹ̀ ọba àbá lò ní gbogbo bá bá ṣe tí ọlọ́run àmọ́ àyè ibi tí wọ́n máa gbà tọ̀ tí wọ́n máa gbà bímọ òun náà ló kìdí rẹ bọ̀ òfin ọlọ́run ọba nìyẹn torí di eléyìí a gbọ́dọ̀ ṣọ́ ara wa má tàn rẹ jẹ pé pé ebi awo mi ni ebi awo alájọ wa ẹnì kọ́kọ́ òkú rí wa tẹ tí gbogbo èèyàn bá rí i sọ́lọ̀ ò rí ọ sọ́lọ̀ wọn bẹ ò rí ọ. bákan náà nínú nǹkan tí islam tó tún kọ fún wa táwa fi mọ̀ pé islam lòdodo ó ní tí ọmọ ayá wa kan bá ti bóbìnrin kan sọrọ ọ̀fẹ́ pé mo fẹ́ fẹ́ ọ tóbìnrin sì ti fi ìfẹ́ rẹ̀ hàn pọ̀ ń gbà ó kàn kù kí wọ́n so yìgì ní ìwọ ọ̀gbọ́dọ̀ tún wá lọ ọbẹ̀ kí wọ́n sọ pé ọ̀fẹ́fẹ́ máa o islam ọ̀farama torí ẹ̀ ló ṣe jẹ́ pé islam ọgbà kápẹ́ lórí mi nítorí kéésìkéésì ọmọ bàbá wa ń bẹ̀ ọ̀fẹ́fẹ́ obìnrin èwo ni a máa discuss afẹ́ mọ̀ wá ara wa afẹ́ mọ̀ ṣe ara wa ẹ lè mọ̀ wá ara yín onígbà tẹ́ bá fẹ́ ra yín torí délé àmọ́ abasi kò jẹ́ lórí irọ́ ẹ mo tún wá lọ ẹ ti tó ti pẹ́tẹ́ ti wá ẹ sẹ́yìn fẹ́fẹ́ yàwó nu kí ni ọba máa wá sí i kí ni ọba máa wá ṣe ẹ kí èso àwọn ọmọ ti ń pariwo yẹn kí ni ọba máa wá ṣe nígbà tó ṣe pọ́ sọ fún ọ kó ń fẹ́ fẹ́ ọ wọn náà sì ti fi hàn pọ́ fẹ́ fẹ́ kí wọ́n á ní wàhálà kí ni karambà ni kí lọ́ọ́ fẹ́ máa wá sọ torí de eléyìí ẹni tó bá ti pọ́n fẹ́ sóbìnrin kan tẹ̀sí mà ẹ gbọ́dọ̀ dá sí i ó dìgbà tó ń bá tó sọ pé òun ọ̀fẹ́ má àbí tó bá sọ fún yín pé ẹ̀yin náà lè lọ́ọ́ wá èmi ọ̀fẹ́ má. ẹ nínú tí Islam tún mú wá ilé òtún jẹ́ àmọ́ pọ́n lódodo òun ní pé ọmọ tó ọkọ méjì ni ó lè jẹ́ ọmọge ó sì lè jẹ́ abilékọ Islam ó ní ọmọge tá a fẹ́ fi lọ́kọ yẹn a gbọ́dọ̀ fi lọ́kọ láì gbàyọ̀ǹda rẹ̀ àmọ́ wa fi tipátipá wa fi múni kó àti fi Islam ò fara mọ́ anabi sallallahu alayhi wa sallam ó ní wat-tayyibu tusta'mar. wọ́n bá sì jẹ́ pé abilékọ la fẹ́ fi lọ́kọ ànábì ni á gbà àṣẹ lọ́dọ̀ rẹ̀ ni. èyí tọ́jú ọmọge ìyọ̀ǹda èyí tọ́jú abilékọ àṣẹ yọ pa wá láṣẹ pé ẹ fi mí lọ́kọ. sọ eléyìí nù ńbo ló ti lè ríru eléyìí tí ì bá ṣe nínú ẹ̀sìn Islam kò síbi tó ti lè rí ẹni tó bá sì ní irú rẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn gbé wọn wà gbẹ́bùn. ẹ̀sìn Islam tún sọ fún wa ó ní ẹni tá a bá kọ̀ sílẹ̀ kò gbọ́dọ̀ fi ti ń bẹ nínú àpò bí rẹ̀ pam sọ́kọ o sọ́kọ tó kọ́ lẹ̀ kọ́ a sọ pé ńgbà tó lórí ibú rẹ̀ ti kọ́ lẹ̀ ọ lọ́ọ́ fọ oyún tó wà nù rẹ̀ ọ lọ́ọ́ fọ́ dànù ni tó lórí ibú yìí ló tún bímọ fún tó pé ọkọ kò gbèdó e lórí ibú lọ́dọ̀ obìnrin pàápàá tó bá ti kọ́ lẹ̀ so ọlọ́wọ́n bá ní ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن kò في sáwọn obìnrin tẹ́ kọ̀ sílẹ̀ ike kí wọ́n gbé ntí ń bẹ nínú àpò bí wọ́n pamọ́ sẹ́ni tọkọ̀ wọn lẹ̀ torí pé ṣeéṣe kọjá pé ní tìǹ lọ́mọ nínú rẹ̀ tọ́wọ́ á ti torí ti kọ́ lẹ̀ omi ìlé sọ oyún yun kọ́ lọ bímọ kọ́ má jẹ́ kọkùnrin ọmọ sí omi sì lè lọ fọ oyún yẹn dànù ìgbẹ́ká kékeré níta ló tún fẹ́ bímọ fún olórí bú ọ gbọ́dọ̀ dán wò ẹ̀sìn la wá ń ṣe kìsàsà ọgbọ́dọ̀ tẹ̀ láti ọlọ́run tó ń ti kó ti kọ́lẹ̀ ẹnìkan ò sì sí tínú rẹ̀ ń bí ọ tó láyé yìí o gbé àmánà rẹ̀ ti ń bẹ nínú àpòbí rẹ̀ pamọ́ sí i ńbọlọ tilẹ̀ ríru eléyìí tí ì Islam Islam nínú tó tún kọ fún wa ẹ̀yin ọkọ àtìyàwó Islam ọgbà ìpè ńgbà tẹ̀yin méjèèjì tẹ̀ ń bára yín ṣe ṣáàní tẹ̀ ń gbádùn ara yín nulẹ̀ ẹnìkan kan ò rí yín ẹnìkan kan ọ̀gbọ́yìn ọkọ wa lọ jókòó láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ ó wá ní ẹ wá kí n sọ nǹkan kan fún yín bó lèmi àtìyàwó mi ti máa ṣe òun gẹ́gẹ́ bí ẹranko aláìlólọ́wọ́ asínwín àbí kí ìyàwó náà kó náà wá jókòó láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ kó ní ha àṣìbá ni nǹkan máa rí ẹ jẹ́ ń ṣàlàyé fún yín òun gẹ́gẹ́ bí àdáńdíndín aláìgbọ́n ọ̀bọ àwùdùlá ẹ̀sìn tẹ́nìkan kan kò gbọ́dọ̀ gbọ́ nípa rẹ̀ nítorí pé tẹ́nìkan bá fi lè sọ ti ń ṣẹlẹ̀ láàrin rẹ̀ àti ìyàwó rẹ̀ fún ẹlòmíì ó ti jàǹbá ìyàwó rẹ̀ ó sì jàǹbá àmànà wọn náà jàǹbá ọkọ rẹ̀ ó ti jàǹbá àmànà bákan náà Islam ọkọ fáwọn obìnrin láti báyé àwọn ọkọ wọn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ó náà ní kọ̀kọ̀ láti dàgbé sí ayé ọkọ rú láti gbé ọmọ tàbí ọmọ ọjọ́ keje gbogbo àwọn èèyàn wọn ọmọ nípa kọ wọn ọgbà burú nípa rẹ̀ rí wọn ọgbà riwo rẹ̀ rí ẹnìkan kan wá láti wá dá fìtínà lẹ̀ sí rí ìyàwó tó fẹ́ yẹn ló gbé ta bí ọmọdọ́ keje a'udhu billahi minash shaitanir islam ṣe lè wọ̀ má gbàgbé kọ́ ọ nítorí kí ayé rẹ̀ kó lè bá a tún dá sí ni nítorí kí tiẹ̀ náà lè bá a sún wa ìwọ wa ni fìtínà ìwọ ni wàhálà tí ó bá wọ̀ fún ọ tí ó bá wọ̀ fún ọ fílẹ̀ kọ́ lọ lómi kò sí wàhálà ń bẹ wọ́n fi tipátipá túláàsì sẹ́yìn ìwọ láriwo ojoojúmọ́ ìwọ ní fìtínà ojoojúmọ́ èpè lójoojúmọ́ èébú lójoojúmọ́ a'udhu billah islam ó tún kọ́ fún wa láti jẹ́ pé àwọn ìyàwó wa á máa wá fi gbólóhùn máa kọ́ ọ lẹ̀ máa kọ́ ọ lẹ̀ nínú ẹ̀ la máa fi dún koko máa wọn jojúmọ́ islam ọ̀farama. tíyàwó bá ṣe ọ báwí gba ọ̀nà tó ti lè báwí kì í wá ṣe pé ọ̀rọ̀ onídìí tọrọ sórí bí táwọn bọ̀rọ̀ rẹ o ọ̀dà ọ̀dà ọ̀dà ó kúkọ̀ la tí kí ni ó ṣe kíkọ́ ọ̀lẹ̀ náà ni ẹ rí i pé ìyàwó rẹ náà yọ padà máa mú ọ ṣe ń gbọ̀ bá ya kí ni tẹ́ ṣe náà tó ju máa kọ́ ọ̀lẹ̀ lọ ti jù sẹ́lẹ̀ lọ ẹjẹ́ ìyẹn ọ̀rọ̀ sọ ìyàwó bá ṣe ọ èèyàn ní obìnrin èèyàn lọkùnrin kò sẹ́nìkan nu wa tí ì ṣẹ̀ à ń ṣẹ̀ sọ́lọ́ǹgàn ẹlẹ́dàá wa à ń bọ̀ síbọ̀ sí ẹgbẹ́ wa tí ìyàbọ̀ tó bá ọ wa sọ fún wàá sì fi yé ńgbà e. tí náà kọ́ máa ti ń ṣe tó bá ọ tó ti sọ fún gbọ̀nà tí ó fi gbọ́ tí ó fi gbà sọ ń ọ kó forí jìn kí ló tún fẹ́ gbà lẹ́yìn rẹ̀ kákagídí harina ní máa padà lé obìnrin lé ọkọ ó ti se gbogbo àìdá gbogbo èèyàn sì tún sọ fún ọ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò gbọ́ yóò gbà nǹkan ni ta ló ń fẹ́ máa bẹ lórí ibú kò sí wàhálà àsìkò yẹn sì ń jó àsìkò ọkọ ò rí pé o ronú ọkọ ò rí pé o ti ẹ̀rù pé n tó ṣe yí o padà títí kó wá jẹ́ pé òun gbogbo ọ̀rọ̀ tó bá ti ṣẹlẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ òun kọ̀ lẹ̀ wọ́n bá kà pé wàá ọ̀rọ̀ mi tó ṣẹlẹ̀ òun tó kọ̀ lẹ̀ wọ́n lè tù ú torí kò sí kó jẹ má ọkọ̀ jẹ́ ẹyin torí tẹ́yin bá fọ́ kò sí kó ó kéré sí kíkọ̀ lẹ̀ kíkọ̀ lẹ̀ ń tiẹ̀ kọ́ má ti jáde ni ó ti ṣe ó ti ṣe wọ́n yìí sì fi sáwàdà ọba tún wí ẹlẹ́kẹta ìgbà tó ti ṣe alákọ̀ọ́kọ́ ìwọ ọkùnrin yìí garagara rẹ pọ̀ ó after all èmi àtọ̀rẹ́ mi la jọ fẹ́yàwó ńgbà kan náà kò tí ìjọdún kan lọ ní tí mo sì gbọ́ ni pé ọ̀rẹ́ mi tó ń wà lù dálẹ̀ tá a jọ fẹ́yàwó ńgbà kan náà ó ti fún ìyàwó rẹ̀ méjì báyìí ẹ̀rọ láì ti fún ìyàwó méjì ẹyọ kan ló ń sì sẹ̀sẹ̀ ń gbá báyìí sẹ́ni pé ọdún kọ̀ọ̀kan lọ́mọ fún ìyàwó yìí ní kíkọ́ ọlẹ́kọ̀ọ̀kan arákùnrin yìí sáà pé kò rí bẹ́ẹ̀ nígbà tó ti ní kó òun ó ṣe sùúrù òun ó ṣe sùúrù nígbà tó tún pọ́dún méjì ààbọ̀ kíkọ́ ọlẹ́kejì dé lédè kúkúrú kò pẹ́ kó jìnnà ó padà dẹni tí mẹ́ta pé fún rẹ̀ o ẹ sì mọ̀ ọlọ́wọ́n bá ní pé fa in tallaqaha fala tahillu lahu min ba'du obìnrin yẹn ti dèwọ̀ fún ọ obìnrin yẹn ti dèwọ̀ fún ọ kọ̀tọ́ kó o tún fẹ́ obìnrin yẹn má títí tí ó fi lọ́kọ mi tọ́ba wa lọ́kọ mi kì í ṣe pé wọ́n bọ̀ fẹ́ kọ́ ọ lẹ̀ kó o lè bá a tún fẹ́ o wọ́n bọ̀ fẹ́ máa bá a gbé títí láéláé tọ́lọ́mùbá ní kí àìgbọ́ra ẹni yé kan wá ṣẹlẹ̀ láàrin tiwọn lẹ́yìn tẹ́gbẹ́tìrẹ́gbẹ́ tẹ́gbẹ́tìrẹ́gbẹ́ tí wọ́n ti pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ pẹ́pẹ́ bí ogún ọdún bí ọgbọ̀n ọdún bẹ́ẹ̀ so onítìnnà tún á kọ́ lẹ̀ wọ́n á tún bá pàdé sí ti pé ah bóò ní ìwọ sàfú ẹ̀wọ̀n náà ní sàfú náà lọ sórí yẹn ti pé ah ṣé o sí lọ́dọ̀ ẹni tó fẹ́ òun ò sí bẹ̀ mọ́ ṣé òun sì lè padà fẹ́ ọ lè padà fẹ́ ní ìsìn ìwọ náà wò àìpé orí obìnrin tí wọ́n ti àbí òye sẹ́nìkan ọ̀bọ rírí ó ti wá nágbára ó ti nágboro ìsìn ni wọ́n tún wá padà bẹ̀ òfin ọlọ́yẹn ó ní agbára gan so that oníkálukú òfin sọ́yàwó rẹ̀ akamakumullah àmọ́ wa fi kíkọ obìnrin lẹ̀ àmọ́ fi ṣeré kò sínú pé èèyàn gbọ́n kò sínú pé èèyàn jọkùnrin. bákan náà obìnrin kan ọgbọ́dọ̀ máa tọrọ pé kọ́kọ́ kún lẹ̀ nínú tọ́lọ̀ ń ṣẹlẹ̀ wọ̀ ni anabi muhammed sallallahu alayhi wa sallam olóbìnrin yòówù tó bá tọrọ lọ́dọ̀ ọkọ rẹ̀ kọ́kùn lẹ̀ láì sí ìdí pàtàkì kan kò ní gbóòórùn àlùjánnà obìnrin kan ò sì gbọ́dọ̀ tọrọ wípé tó o kíkékè mi pẹ̀lú rẹ ọjọ́ máa gbé àfi kọ́ kọ orogún mi yìí sílẹ̀ tó o bá lè kọ́ lẹ̀ ajẹ́pọ̀ fọ́ ọmú kan láàrin àwọn méjèèjì kí n ṣe kọ́ lẹ̀ ọwọ́ agbébì nìwọ náà wà agbébì nì obìnrin kan gbọ́dọ̀ tọrọ lọ́dọ̀ ọkọ rẹ̀ kọ́kọ́ ẹnìkan lẹ̀ nítorí tòun kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba wa bákan náà kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba wa kóbìnrin haramu ni lábẹ́ òfin ẹ rí i pé láyé sùn ayé ti da ayé atm àwọn obìnrin míì látàrí pé inú ọkọ ń dùn wọn jọ ń ṣeré pẹ̀lú ìyàwó ọkùnrin míì náà akuku gbọ́njura wa lọ òun náà wàá máa sọ gbogbo àṣírí fóbìnrin wíkẹ́ sórí stanbic tí mo ń lò yẹn píìnì tiẹ̀ àbí òye tó wàá gbé báyìí báyìí báyìí ni pé ok kò burú four digit number yẹn ni ẹ ok bẹ́ẹ̀ ni afa òun òun tí ò gbére fe tí ò gbére fe ó ti lọ báńkì ó kékeré bọ̀ báyìí wọ́n ní. Eh, five hundred and something thousand ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sì ní tọ̀ òun fẹ́ gba two fifty sẹ́yìn ma pé eh, ẹni tó gbọ́n ní kọ́ ẹni tí ọ̀gbọ́n lọ́gbọ́n ìwọ sì lọ báńkì tààrà òun wò pé òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni òun rà láti àfa ńgbà tí èlò ọbẹ̀ sí ó fifty thousand ma pé i love you ṣiṣẹ́ àbí òṣìṣẹ́ òṣìṣẹ́ owó tóbìnrin rí lẹ̀ ìsìláàmù ọ̀gbà kó mu kọ́ ná láì gbà yọ̀ǹda ó ní obìnrin o kò gbọ́dọ̀ sá fún ibùsùn ọkọ ọ gbọ́dọ̀ sá fún ibùsùn ọkọ rẹ tọkọ rẹ bá pè ọ ọ gbọ́dọ̀ sàì dáhùn torí káwọn mọ̀lẹ́kọ̀ ọmọ màá làánà rẹ eléyìí òfin Ọlọ́run ọba ni ìsìláàmù tún ní tí bàbá wa bá kú nígbà tí bàbá wa kú nínú àwọn ìyàwó tí bàbá wa fi sílẹ̀ ọmọdé pélébé kan wà ń bẹ tó ṣe é pé kò tí ì bímọ gan fún bàbá wa àwa àmọ́ wa wò pé sọ́yẹ ká fi léyìí lẹ́kọ́ máa lọ ni hmm, ọ̀kan náà ọmọ bàbá bá ní ń fẹ́ ọ̀daràn ni ọ èèwọ̀ ni lábẹ́ òfin ọlọ́run kẹfẹ́ yàwó bàbá yín ọlọ́ni wala tankihu ma nakaha aba'ukum illa ma qad salaf innahu kana fahishatan wa maqtan wa sa'a sabila kò sí ẹ̀ṣẹ̀ kan láyé tọ́lọ̀ ń fi aburú mẹ́ta yìí fún nínú àǹfẹ́ yàwó kọ́dà zina méjì lọ́lọ́ fún nínú mẹ́ta yìí wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ṣùgbọ́n gbà tó lọ́n fẹ́ sọ pé ẹ má fẹ́ yàwó bàbá yín ó ní wala tankihu ma nakaha aba'ukum illa ma qad salaf innahu kana fahishatan wa maqtan wa sa'a sabila. ọlọ́ni ẹ gbọ́dọ̀ dáwò ẹ gbọ́dọ̀ dáwò pẹ́ sí àwọn ìyàwó tí bàbá yín ti fẹ́ rí ẹ gbọ́dọ̀ dáwò nítorí pé aburú ni ìṣekúṣe ni ntọ́nà wọn bá ti bínú ni ó sì jẹ́ ojú ọ̀nà tọ̀dà. àmọ́ nù ayé wa lónìí ẹ máa gbọ́ lọ́tún pọkùnrin kan kú olówó ni ó fa àwọn ìyàwó lẹ̀ àwọn ìyàwó kékèké kan tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣẹ̀ṣẹ̀ mọ pọ daran náà lẹ lómi yọọ fẹ́ ju mẹ́rin lọ torí tí wọn bá sọ pé àwọn ìyàwó kékèké kan tó fẹ́ ẹ̀yin náà tètè pé wọn padà mélòó wá ní ìyàwó rẹ̀ ńgbà tó kú wọn tó sọ pé àwọn ìyàwó kékèké kan tó fẹ́ ńgbà tí èsì wọ́tàmílọ̀ tí èèyàn kó kálí so ẹ̀yin wọn abẹ́rẹ́ pé ìyàwó mélòó ni bàbá fi lẹ̀ o ìyàwó wọn lọ mẹ́sàn-án ẹ so sẹ́mi pẹ́lẹ́ yẹn tó ń ti pé àwọn èyí bàbá yẹn fẹ́ tọ́fẹ́ kẹ́yìn wọ́n ẹ ṣèyàwó rẹ̀ tó látòrí mẹ́rin ọ̀ràn ló ń dá zina ló ń ṣe tó ń ti pé kọ̀ọ̀kọ̀ wọ́n ẹ ṣèyàwó rẹ̀ ọ̀ gbọ́dọ̀ tún fẹ́ wọn torí pé gbogbo ẹ tí bàbá rẹ̀ ti bá lò bá wọn a'udhu billahi minash shaitani rajim má ti ṣe pé yàn ọ̀gbádùn ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn ìyàwó bàbá yín lọ́pọ̀lọpọ̀ láwùjọ Yorùbá wa yìí ọkọ mọ̀ ọkọ mọ̀ bàjẹ́ ó bímọ fún bàbá ó ti bímọ fọ́mọ kò ì tí ì bímọ fún bàbá tí bàbá fi kú àmọ́ ti bímọ fọ́mọ a'udhu billahi minash shaitani rajim èèwọ̀ ni lábẹ́ òfin ọlọ́ kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́ bákan náà nínú àwọn nǹkan tó tún jẹ́ èèwọ̀ òun náà ni pé obìnrin kan tó ti lóyún fẹ́ lómi ẹ wá fẹ́ ìsìláàmù ọgbà kẹfẹ́ à ń bọ̀sibọ̀sì pé balò tó ń lóyún ẹlòmíì nínú rẹ̀ sẹ́rígbà tó ti lóyún fẹ́ lómi yẹn kò sí ìgì tá so lórí rẹ̀ tí ó lágbára kò lè jẹ́ yìgì ó dàbí okùn tá a so ni tí ò kóra wọn àwa ń tarọ ń kókó nú atẹ́gùn ẹ rí nǹkan kan so à ń bọ̀sibọ́sí kọ́ wa bá lò pẹ̀lú oyún ẹlòmíì nínú ìsìlámù ọ̀farama tó bá wá pé wọn náà lọ daran náà tọ́gbọ́ daran tiẹ̀ náà ṣe zìnà bẹ́ẹ̀ bá so yìí pẹ̀lú oyún yẹn kò so èèwọ̀ ni lábẹ́ òfin ọlọ́run nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá sọ pé wa ulatul ahmali ajaluhunna ay yada'na nígbà tí wọ́n wà ń kó ẹni tó fẹ́ lọ́kọ ó dìgbà tí wọ́n bá tó bí ń wà nínú wọn. torí ẹ gbogbo oyún tí gbogbo oyún tẹ́ ń so yìgì lórí kése yìgì irọ́ lásán nítorí pọ̀pọ̀pọ̀ náà ti ń ṣe àwọn olódò burúkú tí ọ̀dà máa ń pẹ̀ ra tó ń fìlà wọn sì sọ igi rọ torí igi rọ náà wọn sọ bó wọn sọ ní islam wọn ò kúkú mà wọn kàn mọ ọmọ wa níbi dáàmà wọn eh, bàbá bàbá ìyàwó ẹ dìde talẹ fẹ fọmọ ayín fún ẹlọmọ àbí dírámà bàbá sálá ìpè ẹlọmọ eh, ẹ fẹ fọ wọn náà ọmọ bá lọ mú jáde wọn sì lé ní kọmọbìnrin náà lọ mú jáde tó bá mú jáde bàbá ọkọ òun náà jáde máa bọ nígbà tí wọn náà kúkú mẹsìn àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ wọ́n ní bá wọn ṣe ṣe nù so wọn dùn bẹ́ẹ̀ bàbá ìyàwó náà dùn bẹ́ẹ̀ wọ́n ní eh, ẹ mọ́ máa yẹn fà fún bàbá ọkọ bàbá yẹn fọ́ máa fún o ẹ gbọ́dọ̀ bàbá lẹ fọmọ fún ọmọ ní ọmọ abọ́ ọmọ sùn a'udhu billahi minash shaitani rajim tó ń bá àwọn òkúkú máa ń kankan pẹ̀sìn ọlọ́run etí wọn bá fi kọ́ kí ó wá kà wọ́n kọ́ wọn ò tí ì so igi ó igi rọ́tọ́ ń so yẹn wọn ni ìyàwó dìde ọba dìde lójú agbo lọ́jọ́ kò lọ́kọ̀ rẹ̀ ń tán la ilaha illallah la lójú gbogbo yín àyìn náà sì ń wòrán ṣe Allahu akpa Allahu Akbar pé a ah, olódò gbogbo yín ìtumọ̀ rẹ̀ nípa Allahu akpa ògidì olódò lọ́wọ́ ń bí o. ààrẹ nìkan jágbe máa wọn pé kódó kò ń tan ta ni ọ̀dà pé wọ́n yí ọ̀gbádùn. kí ni wọ́n tó wọn sí ẹ ti sọ kára ọ. àwọn yẹn ń ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ń jẹrà ẹni pípa ní pọ́n. ẹ̀yin ni yorùbá máa pé hmm, ìgbéyàwó ńlá rí irọ́ burúkú torí akramakumullah ẹja máa kí ẹsẹ̀ sí wa ọ̀ràn àdánù ọmọ tí ì dẹ̀tọ́ fún un kí ló fẹ́ lọ jókòó lórí itan rẹ̀ sí. a'udhu billahi minash shaitani rajim bákan náà ìsàmù wa ó ní ìyàwó yín ni ó ń lẹ́ ń bá lò ó ẹ gbọ́dọ̀ pé ẹ ní dàsí lára àfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ islam yìí ti dá pọ̀ ìyàwó rẹ̀ lọ ń bá lò ó wá kú dẹ̀dẹ̀ kọ́ dà ọ gbọ́dọ̀ ṣàìdásí lára àfi kọ́ sọ pé òun lóní má dàsí mi la ẹ dákun bò lẹ ti lè rí lẹ́yìn láàyè tọ̀rẹ́ tọ̀ ni ipe kọ dàsí lara tóun ọba wa fẹ́ kọ́ dàsó ńlá yóò sọ àwọn àdí tó múnádóko tí wọn náà fi ní tọ̀ kò sí wàhálà. ilé ìjọba àwọn. bákan náà ìsìláàmù níta ẹ bá rìnrìn àjò alẹ́ lẹ́ẹ̀fì wá wọlé ẹ gbọ́dọ̀ lọ báyàwó yín kẹ́ka amalé lálẹ́ yìí láì jẹ́ pé ẹ ti sọ fún lẹ̀ pé ó ṣeé ṣe kọ́ pẹ́ wa o ẹ dákun ẹ wò lànà nítorí pé yóò wúyàwó ẹlòmíì ọmọ akẹ́ ẹbí lèmi ni torí yóò wúyàwó kọ́ má gbé lala pàdé ìpàdé ọkọ rẹ̀ sẹ́mi pé tá a bá ti sùn kò sí ní tí ò ṣẹlẹ̀ tá a bá ti ibi abáfi lélẹ̀ ọ̀rọ̀rùn kí tó máa jáde gbàbẹ̀ yọ wá di kọ́ falala síyàn lẹ́nu ìyàwó tí ń fẹ́ kọ́ máa rí dáadáa dáadáa òun débi kọ́ máa wò pé sáwọn obìnrin tiẹ̀ máa so àkàràmọ̀kùnmọ̀lá ìyàwó ńlọ wá gbé lala pàdé rẹ̀ sọ ma pé eléyìí tó bá sẹ́kù ní ọpọlọ rẹ̀ ó lè máa fi wò pé kéènì ìwọ tó ẹ kọ́ ọmọ falala sẹ́nu ìsìláàmù ni má lọ jábàá lóru ìyàwó rẹ ni ó ti máa pé àti wà lódò bàbá yìí o so ìwọ́n sì lọ kòtòǹgòrà

ní ìgbà tí ìkọ̀sílẹ̀ bá wáyé bí kápóbìnrin lòún ti má so wọ́n máa wá béèrè pé èló lọ́kọ́ fún níjọ́ tó fi ọ ó lè ló fún five thousand àmọ́ náà ló tún ti dọ́gbọ́n gba five thousand padà islam ọ̀farama ìjàmbá wọn ń pè lẹ́yìn kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run àyàfi tó bá pé ìyàwó lọ yọnu sí òun ló fún ọ ní sọdá kí n padà ló bùn ọ kò sí wàhálà ń bẹ islam ò sì gbà ká máa fara níyàwó wa kó lè bá àkọ́kọ́ wọn bọ̀ wàhálẹ̀ ńjọ́ kan àmọ́ fara ní àníjẹ́ gbèsè ayé rẹ̀ onítùmọ̀ kó lè bá a sọ pé ó ti sún mi èmi fẹ́ máa lọ ìsìláàmù lẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ torí pé èèyàn ló náà ẹ rántí pé ọmọ ẹnìkan ló náà tẹ bá lé ọba bàbá màmá rẹ̀ ìbànújẹ́ ti bá wọn nù ìgbà tẹ́yìn sì ti fẹ́ ìdùnnú ti bá wọn kò sì sí tàbí ṣùgbọ́n kìí ṣe màláìkà lẹ́fẹ́ èèyàn lẹ́fẹ́ yóò láwọn àṣìṣe yóò ní dáadáa ẹ̀yin náà láṣìṣe ẹni dáadáa bí ti ṣe ń ṣe sùúrù fáìdá yín ẹ̀yin na ṣe sùúrù fáìdá tiẹ̀ náà kó lè bàa jẹ́ pé ẹ̀jọ̀ pẹ́ fúnra yín ìsìláàmù ọ̀gbà kó wá jẹ́ pé máa fara ní obìnrin lórúkọ pé tó bá sọ ọ lọ ìsìláàmù ọ̀fẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin obìnrin ìsìláàmù ṣe lé máa gbọ́ hàn: gbogbo ọ̀sọ́lẹ̀ máa gbé jáde gbogbo ayé ní ọ̀dà yín mà gèlè ta pampa gbogbo ẹ̀wù gbàlódé wọ́n wá fún gbogbo òdi islam ọ̀farama islam ó sì ní tẹ́ ẹ bá fẹ́ dádì fóbìnrin ẹ má fa gbogbo awọ awọ abẹ́ wọn dànù o èyí tí àwọn ọ̀tá ìsìn islam rí tí wọ́n fi ní ẹ má dádì fóbìnrin má islam ọ̀gbà tẹ́lẹ̀ náà ń jọ́ kan rí pé tí wọ́n bá dádì fóbìnrin kí wọ́n fa gbogbo abẹ́ rẹ̀ dànù ọwọ́ bí tó dàbí o gbé orí adìẹ nínú abẹ́ rẹ̀ náà ní islam ní ẹ mú bíntín bíntín kó ń bẹ̀ tó jẹ́ pé tá gé bíntín gan ẹ̀jẹ̀ lè má jáde kò jù bá ń lọ tí wọ́n ń ní dàbí obìnrin nínú islam islam ó lẹ́yìn obìnrin ẹ sọ́ra o ẹ gbọ́dọ̀ gbẹ́nìkan kan wọnú ilé ọkọ yín láì kò gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ yín ẹnìkan kan ẹ gbọ́dọ̀ gbé wọnú ilé ọkọ yín láì gbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ ẹlòmíì ó gbé yàn wọlé yọ mọ asọ fọkọ pé schoolmate mi nìyẹn nígbà tí mo wà school school lọ wá wà ní ìsìn ẹlòmíì lè sọ pé ọ̀kan náà lecturer wa nù òun kẹ́kọ̀ọ́ ti sìn ni ẹlòmíì lè sọ ọjà mi lówó rí ni òkè ìtukú nù lé mi la hawla wala quwwata illa billah torí di eléyìí ìwọ náà má jẹ́ kí obìnrin ó fi okùn pọ̀ lẹ́sẹ̀ mọ́lẹ̀ ó gbọ́dọ̀ ní fura gidi so ó sì sọ fún mi òkè ìtukú náà pé tó bá jẹ́ pé òkè ìtukú lọ bá ń jẹ́ lòdò tó ń jẹ́ nǹkan ọmọ nù lé yìí ọgbà bákan náà Islam ọkọ̀ fún wa o ìgbésẹ̀ bá fẹ́yàwó tọ́lọ́mọ polówó lọ́wọ́ ẹ má yà o ẹ má yà pẹ̀lú ọmọ rẹ̀ ó lè tipa ṣe mẹ́sìn ló ṣe tó fi bí ma o ọmọ sì wà ń polóró ẹ lọ́kọ̀ ìyàwó lèmi fẹ́fẹ́ o má gbọ́ ọmọ dọ́dọ̀ mi o à ó yóò gbé dọ́dọ̀ rẹ̀ irú ọmọ ròdò yìí ọmọ ọdún kan bó ni kó gbé sí so ọ̀fẹ́ tọmatọma rẹ ni bákan náà ìsìláàmù ni ẹ má wo wokú wo ẹ̀yin ọkùnrin ẹ má ti ojú yín lẹ̀ má wo wokú wo tó bá jẹ́ pé alákọ̀ọ́kọ́ ẹ ṣèèṣì wo ẹ má jẹ́ kejì ọwọ ayò torí pé ẹkejì àmọ́ àmọ́ wò ní ọ̀jẹ̀ kọ́lọ́ wọn sànù wa Islam ó ní àgbọ̀dọ̀ jòkó ń betí ara gbogbo ọ̀nà yóò wọ ọgbà kù torí rẹ gbogbo tọ́kì òsè tọ́kì adìẹ òsè adìẹ tó ń pa wá láti ìlú òkèèrè àmọ́ sọ́ra fún torí pọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ eyín lásán wọn máa fi já orí kù lọ́rùn rẹ̀ omi tí wàá máa ń kó sórí slate electric tọ́kì tó máa ti síná fún gbogbo ẹ̀ wọ́n ọ̀rọ̀ kalẹ̀ so ẹ má jẹjẹ kú

ìsìláàmù ní gbogbo ẹranko tó bá jẹ́ ẹranko abìjà tó jẹ́ abẹ́yìn ọ̀gán ìsìláàmù lẹ gbọ́dọ̀ jẹ torí rẹ̀ ẹ̀ ń ṣiṣẹ́ ọdẹ wọn á fi yín lérè pé bàbá ẹran wo lẹ jẹ rí náà rí ó ní kò sí ìta jẹ rí bàbá oúnjẹ kú yẹn nìyẹn o torí lábẹ́ òfin Ọlọ́run gbogbo ẹranko tó bá ti léyìn ọ̀gán ẹ gbọ́dọ̀ jẹ bí ẹkùn bí kìnìún bí ẹ wọn ti pè kókò bí kọ̀lọ̀kọ̀lọ̀ bí ọ̀bọ gbogbo àwọn ẹran gbẹrin ẹgbọdọ jẹ torí pé eyín ọgán tẹrin òun lè tẹrin ta islam ọgbà pípé ká jẹ gbogbo àwọn ẹranko wọn àmọ́ àwọn ẹranko tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ bí àwọn ètò máa jẹ koríko yẹn bí ẹfọn bí gàlà bí àgbàmúrere bí ehoro gbogbo àwọn Ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún yín bákan náà àwọn ẹyẹ ní ìkànnà ńlá tí wọ́n máa bí àṣà bí òwìwí bí àwòdì bí ìgbónugún ọlọ́wọ́n bá ṣe lé wọ̀ pé ká jẹ bákan náà àwọn ẹran míì náà wà tí ń jẹ koríko tọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa tó ṣe lé wọ̀ fún wa tí sì ń bẹ́ lé gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ lé ọlọ́wọ́n bá ṣe lé wọ̀ fún wa láti jẹ ọlọ́wọ́n bá sì ṣe lé wọ̀ wípé adìẹ ohun tí bó ti ṣe tọ́ pé jẹ kó wá jẹ pé yín la fi dùn àgbọ̀dọ̀ jẹ àbí kọjá pé kánná láti gé ọrùn àgbọ́dọ̀ jẹ lábẹ́ òfin Ọlọ́run Ọlọ́run bá tuntun ṣe léèwọ̀ ká pa ẹranko kan nígbà tó mi ń wò wá ẹ gbọ́dọ̀ pa ẹran níbi tí ẹranko mi ti ń rí yín Ọlọ́run bá tuntun ṣe léèwọ̀ kẹ́ ẹ máa pọ́n ọ̀bẹ níwájú ẹran tẹ́ fẹ́ pa ẹ dákun gbogbo dáadáa yìí níbo la ti lè rí níbòmí nínú nǹkan míì táwọn èèyàn ń ṣe adúpẹ́ fọlọ́ntọ́lọ́ ń ṣe wá mùsùlùmí Ọlọ́run ẹlẹ́dàá wa kọjá kí islam wa náà kó wa kalẹ̀ kó sẹni ní sábàbí oríire fún aláyé láyé sábàbí oríire fún wa akólo aqulu hada wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiru innahu huwa al-ghafuru rahim. الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا عباد الله ní ìgbà tá à ń ti mà pẹ̀lú àwọn ẹ̀rí àti àwọn àpèjúwe tí ń fi hàn wá tí ń túnbọ̀ ń fọkàn wá balẹ̀ pé Islam nìkan lẹ̀sìn gbogbo ń tọ́ba ti yàtọ̀ sí ìfàsìkò ṣòfò lásán ni ká mọ̀ pé ìgbà táwa ń ṣe Islam yẹn tá à ń ṣe mójútó lórí méjèèjì tá à fẹ́ kọjá bọ́kọ́ bọ́mọ wa lọ́wọ́ agbọ́dọ̀ kíyèsí ike ìsìláàmù tá à ń ṣe yẹn o à ń ṣe ní ìbámu pẹ̀lú sunna nabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ni o nítorí àìjẹ́bẹ̀ ìbásíkò jẹ́ lásán ní ọjà sí àìkò sí lórí ojú ọ̀nà lọ́rọ̀ èèyàn jẹ́ nítorí pé nabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ó sọ nínú àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ ó ní àwọn yahudi tẹ́ rí yẹn wọ́n pín yẹlẹyẹlẹ nínú ẹ̀sìn wọn sí ọ̀nà mọ́kànléláàádọ́rin àwọn nasara àwọn náà pín yẹlẹyẹlẹ nínú ẹ̀sìn wọn sọ́nà méjìléláàádọ́rin wọ́sẹ̀tẹ̀fẹ́tẹ̀rìkù ummati ìjọ tèmi yìí náà pín yẹlẹyẹlẹ o ila salatin wa sab'ina firqa sí ọ̀nà mẹ́tàléláàádọ́rin kulluha fin-nar iná ni gbogbo wọn wọ̀ ìjọ tá ànábì ń sọ yìí ẹ mọ̀ pé tá a máa ń sọ pé ìjọ ànábì sallallahu alayhi wa sallam a ní gbogbo ẹni tí máa ń bẹ láti ìjọ tó lọ́n ti sàn ànábì sallallahu alayhi wa sallam ní ìjọ ànábì onítọ̀hún ọba jẹ́ mùsùlùmí kò bá jẹ́ káfíìrì ìjọ ànábì náà ni gbogbo ẹni tí máa ń bẹ láyé títí díjọ́ gbọdọ̀ kéèyàn. ajẹ́pẹ̀jọ rẹ̀ pín sí méjì ummatul ijaba wa ummatud da'wa ìjọ tó ti gbọ́ tó ti gbà àwọn mùsùlùmí nù àwọn ẹni tí ò tí gbọ́ tí ò tí gbà àwọn káfíìrì nù bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ ìjọ ànábì àwọn náà ẹ ìgbà tànàbì ni gbogbo yín wá tànàbì ló nígbà nísìnyí o lè sọ pé ayé ṣàgàrí lẹ wà ní nàìjíríà báyìí yálà ọgbà ti ṣàgàrí àbọ̀ ọgbà ti ṣàgàrí ìgbà ṣàgàrí kọ́ wà báyìí o sì lè sọ pé gbà buhari kọ́ lẹ wà ní nàìjíríà nìyí bọ́yọ̀ ọgbà tiẹ̀ àbọ̀ ọgbà tiẹ̀ ìgbà buhari náà la sá wà àbí bẹ́ẹ̀ kọ́ ni tó bẹ́ẹ̀ náà ni tá a bá sọ pé gbà ànábì ìjọ ànábì ní bọ́ ọ fẹ́ bọ́ ọkọ̀ ọ ìjọ ànábì náà ni ọ torí pé ànábì tiwa yìí ló ní ìgbà ní ìsìn tọba sì lọ gbà bẹ́ẹ̀ mú ànábì míì tó ń tẹ̀lé wa tọba ní ànábì Ìsá ni wọ́n ń tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam ọlá ànábì Ìsá wà nígbẹ̀yìn ayé yóò wà tabi'an la matbu'a yóò wà lẹ́ni tí ń tẹ̀lé tèmi kì í ṣe táwọn máa dá tẹ̀lé tiẹ̀ lẹ́ni tí ń tẹ̀lé tèmi yéé sẹni tí wọ́n máa dá tẹ̀lé tiẹ̀ débi pé nínú àdìsí tánàbí tó sọ fún wa pé tó bá sọ̀kalẹ̀ ní mọ́sálásí Dimashq ní Damascus yóò bá wọn pé wọ́n fẹ́ ṣe sọ̀láàtì làásù yóò sì bá pé Mahdi tánàbí sallallahu alaihi wasallam ni yóò wà nígbẹ̀yìn gbà nínú àwọn ará ilé mi ni ó ti wá orúkọ rẹ̀ bí orúkọ mi ni orúkọ bàbá rẹ̀ bí orúkọ bàbá mi ni bẹ́ẹ̀ lànàbì sọ sallallahu alaihi yóò kún ilé ayé pẹ̀lú ìṣèdọ́gba ní ìbámu pẹ̀lú bá ṣe kún ilé ayé pẹ̀lú àbòsí yọba pé mahadi ní sèlémàmù lọfẹ sèlémàmù wọn ń sèkọ ọmọ lọ mahadi fẹ́ sèlémàmù mahadi fẹsẹ̀ wọn kí wọn ń sèkọ ọmọ ìmáàmù ọmọ wo àwọn èèyàn ìgbà tá ń sèkọ ọmọ lọ́wọ́ yẹn mahadi ti rí tànàbí ìsàmbọ ó ti sọ kalẹ̀ mọ́sálásí lọsọ sí o kìí ṣe bòmí o mo rò pé yé wa sẹ́mi kó náà ti sọ ńgbà tó wà kékeré wà ọ̀sán ibi sọ̀lẹ́ẹ̀tì wà zakat ọlọ́run pa mí lásìkò tí mo bá délé ayé kí n máa ṣe sọ̀láàt kí n máa yọ zakat tó bá ti wá sọ sí mọ́ màhàdí ti rí màhàdí ọ̀ wá sọ fún pé ẹ̀yin ni ká wá ṣe lè má mú fún wa anabi isa alayhi salam sọ pé rárá o ẹ̀yin lẹ́ ṣe má mú fún wa nítorí pé àlè síwájú yín ṣe má mú ẹ̀yin ìjọ anabi muhammad sallallahu alayhi wa sallam so anabi isa ó tò lẹ́yìn màhàdí. fa akramakumullah tọba alánàbì Ìsá lọ ń tẹ̀lé ni tọba sọ pé ànábì Musa lọ bá ń tẹ̀lé Musa ọmọ Imran aleyhi salam ànábì sallallahu alayhi wa sallam níjọ́ kan wọ́n rí abala ewé ìwé kan nínú atawurata tí wọ́n ń pè májẹ̀mú láéláé lọ́wọ́ lọ́wọ́ Umar ibn al-Khattab radiyallahu anhu lọ́jọ́ kan ànábì wo esi kọ̀wé kékawé kò lè máa wé tó mú lọ́wọ́ dìbò tó bá tún sàlàyé fún ìwé wo lélẹ́yìí ó ní anabi sallallahu alaihi wasallam abala kan ni nínú tawrat májẹ̀mú láéláé ojú anabi yí padà lẹ́ẹ̀kan náà ni ok ẹfẹ fi nǹkan mi ṣe pààrọ̀ alukurani láì jẹ́ pé mo ti kú láàrin yín tí musa ọmọ imran tó ń sọ tòwúrátà gidi gan fún tí bá ń bẹ láyé máa wọ sí àhó ilẹ̀ tìbáyì kò lè gbélé ayé láì tẹ̀lé tèmi. wa idh akhadha Allahu mithaqa an لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولت لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا نيجي بعد lọ́wọ́ بعد بعوا النبي wọn anábì كم dámájẹ̀mú pé mi mo fún yín ní tíra ní anabi muhammed sallallahu alayhi wa sallam tó sì jẹ́ pé ní tó mú wa ìjẹ́rìí òdodo ni fún ti ń bẹ lọ́dọ̀ tìyín náà ṣé gbàgbọ́ ṣé ràn lọ́wọ́ wọn la gbàgbọ́ á sì ràn lọ́wọ́ gbogbo anabi ló ti jẹ́jẹ́ bẹ́ẹ̀ wájú ọ lọ á ló ń pè ní islam là anabi wa muhammed sallallahu alayhi wa akramakumullah tààrà lẹ lómi tó tún tẹ̀lé anabi wa ló nígbà títí ìjọ gbẹndàl kìyàm ìgbà tí anabi wa sọ pé ìjọ mi ò pín yẹlẹyẹlẹ sọ́nà mẹ́tàléláàádọ́rin ṣé ìjọ rẹ̀ tó ti gbàgbọ́ ni àbí ìjọ rẹ̀ tí ó gbàgbọ́ ọ̀rọ̀ ẹni tí ó gbàgbọ́ tẹ́lẹ̀ náà àrùn ńlá ti dá wọn mọ́lẹ̀ ọ̀rọ̀ àwọn ẹni tó láwọn ń gan lànà bí sọ wọ́n yẹlẹyẹlẹ sọ́nà mẹ́tàléláàádọ́rin seventy three gbogbo wọn iná ni wọ́n wọ̀ àfẹyọ̀kan àwọn sọ̀hábà wọ́n bá ṣe béèrè o wọ́n láwọn àwọn wo lẹ́yọ̀kan yẹn anábì ni hum man kanu ala mitli ma ana alayhi al-yawma wa ashabi àwọn làwọn ẹni tí bá ń bẹ lórí irú tèmi àtàwọn sọ̀hábà mi bá ń bẹ lórí rẹ̀ lónìí nínú rìwáyà kan humul àwọn ni ahlus sunnati wal

alu kí là ń yín o alu ọ̀daràn torí délé ẹja kè sára sunna ọlọ́run fi bá gbogbo wa wí ni o ok bó o ṣe fẹ́ gbẹ̀sìn àmọ́ ọ̀fẹ́ tọ ìlànà ànábì tọ́lọ́run ti rán ìtumọ̀ sunna nù ọ̀hálà ẹ láwọn bàbá kan ìlànà àwọn bàbá yín lẹ̀ ń tẹ̀lé ẹ ṣe báwọn bàbá yín àwọn ọjọ́ ń bí ànábì làwọn bàbá yín ìránṣẹ́ ọlọ́run làwọn bàbá yín bàbá wo wọ́n ń sọ̀rọ̀ pọ́lọ́ sọ ànábì sọ ní bàbá kan bàbá wo tá mọ bàbá náà tába tiẹ̀ pa ní bàbá ganu islam àwọn sàhábà nàbì ni bí àwọn abubakar bí àwọn umar bí àwọn usman bí àwọn ali abdullahi ibn zubair zayd ibn thabit abdullahi ibn abbas gbogbo àwọn sàhábà nàbì lọ́kùnrin lómi àwọn bàbá màmá wa nu bàbá wo náà ló tún wá kù bàbá ti ń bẹ̀sìn jẹ́ bọ́ọ̀lù ṣe jẹ́ bàbá tiẹ̀ bàbá rẹ bá jẹ́ pé ń bẹ̀sì jẹ́ kí ni wọ́n bá ṣe wọ́n ní tí baálé ilé bá gbé gàgà tó ń lù kí ni àwọn tẹ́lẹ̀ǹtì ó ṣe gbogbo ẹ̀ńtọ́ gbalé lọ́dọ̀ bàbá wọn àwọn kìtó mọ́lẹ̀ ni torí tí àbájọ yóò lè yín mò ń lùlù fúta ni. so nítorí di eléyìí báyìí ẹni tó bá lòun ṣe Islam tó tẹ̀lé súnà ínfàsì kó sófò ni. torí ẹ al-Fudayl ibn Iyad rahimahullah ọ̀kan nínú àwọn liman mata ala islam wa sunna oríire kọjá ti gbogbo ẹni tó kú lórí islam àti sunna ẹ máa dì í mú o oríire yóò jẹ ti gbogbo ẹni tó bá kú lórí islam àti sunna ibn awn ọlọ́nkọ́kẹ́ onani man mata ala islam wa sunna falahu bashirun bi kulli shay gbogbo ẹnikẹ́ni tó bá kú lórí islam àti sunna anabi muhammad sallallahu alayhi wa sallam afúnirò dùnú kan máa bẹ fún pẹ̀lú gbogbo dáadáa pé gbogbo dáadáa jẹjẹ. imaamu ahmed rahimahullah oní man mata ala islam wa sunna mata ala khayri kulli ẹnikẹ́ni tó bá kú lórí islam àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ti kú lórí gbogbo rí. imaamu wa malik rahimahullah oní man mata ala sunna falyubashshar man mata ala sunna falyubashshar man mata ala sunna falyubashshar Imam Malik ní gbogbo ẹni tó bá kú lórí sunna ẹ fún ní ròdùnú gbogbo ẹni tó bá kú lórí sunna ẹ fún ní ròdùnú gbogbo ẹni tó bá kú lórí sunna ẹ fún ní ròdùnú. Imam Malik tún sọ yìí pé law anna rajulan irtakaba jami'a al-kaba'ir thumma lam yakun fihi shay'un min hadhihi al-ahwa la rajawtu lahu man mata ala sunnati falyubashshar Imam Malik ó ní tí yẹn bá fi kú lẹ́ni tó ṣẹ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àmọ́ tí ọ̀sẹ̀ bọ́ sọ́lọ̀ àtún wá rí pọ́ńpọ́lá pàlá ní gbogbo rádaràda gbogbo sọkúsọ gbogbo wíkówì kò sínú fáìlì rẹ̀ Imam Malik ni ìbàjẹ́ni tó tún máa ran kan dáadáa fún lọ́dọ̀ lọ ẹnikẹ́ni tó bá kú lórí súnà ẹ̀fọn ní ròdùn Imam Malik tún sọ yìí pé law laqiya Allaha rajulun bimil'il ardi dhunuban thumma lakana fil jannati ma'an والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا Imam Malik onítẹ̀ni kan bá lọ pàdé Ọlọ́run pẹ̀lú ẹ̀ṣẹ̀ lóríṣiríṣi tó kún gbogbo òkè pẹ̀ yìí ṣùgbọ́n tó ṣe pé ńgbà tó lọ pàdé Ọlọ́run ọlọ pàdé Ọlọ́run pẹ̀lú kó ṣe súnà kù ni Imam Malik ni yóò tún jọkàn nínú ẹni tí ó wà àlùjánnà yóò máa bẹ pẹ̀lú àwọn anábì Ọlọ́run yóò máa bẹ pẹ̀lú àwọn olódodo yóò máa bẹ pẹ̀lú àwọn tó kúkú ṣàhídì àwọn ẹni rí àwọn tó ṣe pé bíbá wọn rìn òun náà lọ rẹwà jù. Mu'tamir ibn Sulaiman òun náà sọ pé dakhaltu ala abi mo wọlé lọ bá bàbá mi jọ kan wa ana munkasir lẹ́ni tó ṣe pé ó so kọ́ faqala malak bàbá mi ní kí ló ṣe ọ́ qultu ma ta sadiqun mo ní tó ṣẹlẹ̀ ní pé ọ̀rẹ́ nǹkan ló kù qala bàbá rẹ̀ bá dáhùn onímọ̀tà àlùsùnà sórí súnà lọ́rẹ́ rẹ̀ ń kú sí qultu na'am oníbẹ̀ẹ́ni orí súnà ló kú sí ọ̀ọ́lẹ̀ fẹ́lẹ́ takhaf alayhi bani má bẹ̀rù lé lórí Allahu akbar yàtọ̀ sẹ́ni tó ń kú sórí ọ̀ràn dá ẹni tó ń kú lórí bídà ẹni tó ń kú lórí iṣẹ́ yẹn ń wò ẹni tó ń kú lórí pàǹjò ẹni tó ń kú lórí pàǹgbéegun ẹni tó kú lórí pàǹsòrò ẹni tó kú lórí ìwíkúwé àti ìsọkúsọ àti ìṣekúṣe أعوذ بالله من الشيطان الرجيم أكرمكم الله أبو بكر المروزي وكان هنا إمام أحمد ني وأنا قلت لأبي عبد الله مصطفى إمام أحمد كي من مات على السنة على الإسلام والسنة مات على خير أن كان مصطفى فامن ياو أن كان تبع كل الإسلام تتقول السنة وتقول يولي فقال لي اسكت قل قومي نكبر sọ̀rọ̀ rọ̀ sọ ni. man mata ala islam wa sunna mata ala khayri kulli nítorí ẹ̀kọ́ sọ ni pé ẹni tó bá kú lórí islam àti sunna ó ti kú lórí gbogbo rẹ̀ kì í ṣe kó kú lórí orí lásán ó kú lórí gbogbo rẹ̀ kò sóore tọ́sẹ́kù tí ò rí. torí akramakumullah ìpèníjà ńlá ní ìfáwa náà Talha ọmọ Abdullahi al-Baghdadi ó ní wàá fọkọ rukubi rukuba Ahmad ibn Hanbal fi as mo mọ̀ bá ahmadu wọkọ̀ ju omi rí ìmáàmù ahmed mo bá wọkọ̀ ju omi rí fẹ̀kẹ́ni òkèlù sukut ìmáàmù ahmed máa dákẹ́ lọ gbárí tí ò ní sọ̀rọ̀ táwọn èèyàn máa sọ̀rọ̀ tó máa sobo tó nù ọkọ̀ lọ́kẹ̀ dákẹ́ lọ ni. fẹ̀yìdà tẹkẹ́lẹ̀m ìgbà tí ó bá sọ̀rọ̀ sí kí ni máa wí. allahumma amitna ala islami wa sunna ọlọ́run tó bá pa wá pa wá lórí islam àti sunna ni o ọlọ́run tó bá pa wá pa wá lórí islam àti sunna ni o subhanallah alḥasan ibn ayub ona gbọ́rọ̀ wa albaghdadi oni qultu li abi abdillah ahmed ibn hanbal olè mi náà tó sọ fún ahmed ọmọ hanbal lọ́jọ́ kan ike ahiyakallah ọlọ́wọ́n bó bùn ọlẹ́mi ya abu abdillah ìwà baba abdullah qal imam ahmed wani ó la àdúrà ó yẹ kó la ọlọ́wọ́n bùn ọlẹ́mi yóò bùn ọlẹ́mi lò lásán kò ní tuma imam ahmed ni alẹ́ islámi wa sunnah máa sọ pé lọ́wọ́ bùn yín lẹ́mìí lórí islam àti sunna jama àwa náà alára àlìjáná táwọn aṣíwájú wa rere yìí ń wá làwa náà máa ń wà oríire tí wọ́n fẹ́ ṣe làwa náà fẹ́ ṣe ọlọ́run dákun kó ṣe tiwa náà lóríire jẹ́ ká gbìyànjú lóde wọn bá ṣe lágbára ma láti di sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam mu dáadáa ìgbà tí wọn bí o tiẹ̀ sọ fún wa nípa dídi sunna mu òní àwògbò àlẹ́ ìhàbí nàwájẹ́ ó ní eyín parí ẹ̀kẹ́ yín ni ká fi dìímú ẹ má fi eyín ọ̀kan dìímú nítorí tá a bá fẹ́ kún orí jágbà mọ́ wa lọ́wọ́ tá a bá fi eyín parí ẹ̀kẹ́ dìímú kò ní tètè bọ́ àmọ́ tó bá fi eyín ọ̀kan ni tí wọ́n bá fà á tí ọba yọ lẹ́rọ̀ eyín lè jáde pẹ̀lú ẹ̀ torí ẹ̀ eyín parí ẹ̀kẹ́ lànàbì ni ká fi di súnà mu ẹ jẹ́ ká di súnà ànàbì mú lójú méjèèjì ó lè mọ́ tètè rọ̀ wá lọ́rùn nítorí má ṣe eléyìí ni kò ṣe báyìí ni wọ́n ní kò ṣe fẹ́ eléyìí lẹ̀ má fọkàn eléyìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ wò pé ah o lè ní tó ti gbọ́ yé tí wọ́n ń rò pé bẹ́ẹ̀ lórí súnà sọ fún ọ pé kò rí bẹ́ẹ̀ ẹ̀sìn tó ń ṣe tó yẹ pé bákan ló ń ṣe tẹ́lẹ̀ súnà sọ pé kìí ṣe báwọn ń ṣe ìwọ náà ọba dẹni ti ń da ọba dẹni ti ń da ọdẹni ti ń da nínú ẹ̀sìn ọlọ́run gbogbo ẹ̀ tó máa fi tún yàn jẹ tẹ́lẹ̀ tó fi máa tún koko mọ́ tó fi máa sọ kíní kan tó fi máa lọ gbowó lọ́wọ́ rẹ tó fi máa tú ọ jẹ kò ní sáyé rẹ ma ẹni tí ẹni tí ń pín jẹ gan tó bá ti di pẹ́ẹ́sẹ̀ súnà ṣe é ṣe pé ìwọ náà ti da súnà báyìí mo rò pé yé wọ́n ń so ìgí wípé bẹ́ẹ̀ balẹ̀ ní náwó ẹ̀ nànà wọ́n da wákà wọ́n sì gbogbo ẹ̀ kọ́lẹ̀ lómi ò pọ̀fọ̀ kó o lè jáde so ọwọ́ àṣìṣe gbogbo tí ó sì ó sáré pé gbogbo èèyàn kàn jókòó ni ẹni tí wọ́n bẹ̀rù ọlọ́run kó dìde kálukú jókòó ẹni tí wọ́n mọ̀ pọ́lọ́n lọ́dọ̀ọ́n kó sì Allahu Akbar kálukú kan wòran ni pé káì ó ní sèèsì pàwọn alùsùn náà lọ́wọ́ àbí àṣìṣe òde wa ló <laughs> so ẹni tí ń tú ọ jẹ òun náà padà rí i pé káì òun ò lè lè ìtú jẹ torí ìdùnnú tí wọ́n ní kẹ́ ẹ má mọ̀ ń pa ẹ̀sìn torí tẹ́ ẹ bá ti mọ̀ ń pa rẹ̀ ẹ dùn mú àmọ́ tẹ́ ẹ bá ti mọ̀ ń pa rẹ̀ òfútu fẹ́ tẹ̀ lásán àti rí títú ẹ nípa ẹ rí torí gbogbo ń tá fi fẹ́ kóyin láyà jẹun kò ní ṣiṣẹ́ lọ́dọ̀ tiẹ̀ ẹnjẹ wa mọkọlọ ńlọ dáhùn kó dìde ṣé mọkọlọ ńlọ dá mi olódo ẹjọ bá mọkọlọ ní ọ̀pọ̀ ti aláwọ akpa tí àwọn kí ni ọ̀pá mi tẹ́lẹ̀ náà so gbogbo eléyìí yóò jẹ́ kí imáni yóò ní agbára tẹ́ máa ń tẹ̀lé sunna nabi muhammed sallallahu alayhi wa sallam abẹ́lẹ́ wọn ọbẹ̀ ẹlẹ́dàá wa àwọn tá a ti wà lórí sunna kọ́lọ́wọ́ bó túbọ̀ fi rọ̀ wá lọ́rùn kọ́lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa kọ́ gba sunna náà kú lọ́wọ́ wa àsìgbẹ́ lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa fáwọn ẹni tí ò tí máa tẹ̀lé sunna kọ́dàkùn kó sì àgbọ́yé rẹ̀ rọrùn fún wa kó sì ń rọrùn fún àwọn náà láti máa tẹ̀lé gbogbo dáadáa ọlọ́run jẹ́ kárí kó ráyè ọlọ́run ọba ẹlẹ́dàá wa kójú kọ́ máa dá fún wa kọ́ dá fún wa láyé kọ́ dá fún wa lálùkìyàmà kọ́ máa bàjẹ́ fún wa nínú sàárè wa ọlọ́run ẹlẹ́dàá wa là bẹ́ẹ̀ kó túbọ̀ sí àgbéga fún sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam kó kókú tàbá àdádálẹ̀ àtàwọn ẹni tí ń ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá wa kọ́ máa fi àyè gba àdádálẹ̀ láwùjọ wa ọlọ́run ọba ẹlẹ́dàá kọ́ bá tún àwùjọ islam tá à ń muhammad sallallahu alayhi wa sallam onáà ní ká pọ̀ ní mímọ́ fún ọ̀gá wa anabi tiwa muhammed sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run ọba fi pa wá láṣẹ bẹ́ẹ̀ lẹ́yìn tó sọ fún apóhùn àti àwọn màláíkà alápọ̀nlé àwọn gánsì àsọ̀látù fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبينا أجمعين بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين المشركين وأذل, وأذل الشرك والمشركين دمر أعداء الدين من الكفرة والملحدين اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله